ètò ojúmọ́ rẹ ó sì ń tẹ̀ síwájú lágbára Ọlọ́run àwa náà sì ń tẹ̀lé kó gbé wa dé ibi eré lẹ́nìí ọjọ́ ajé náà ni mo béèrè ìbéèrè kan lọ́wọ́ àlejò wa kó tó di pé mo lọ sí ilé agbára mo ní ní ìgbà àtijọ́ àwọn olóṣèlú ẹlẹ́gbẹ́jẹgbẹ́ wọn ni àwọn ní àwọn kókó àwọn táwọn fẹ́ mú ṣe ìyẹn tá a sí party manifestos ṣùgbọ́n láyé ìsìn àwọn èèyàn ò tiẹ̀ manifesto mọ́ ọkàn ní ẹ wo èwo ló lẹ fẹ́ fún wa ká lè dìbò fún yín orí gbogbo manifesto yín yẹn ìrọ̀gbù làbá ń bẹ̀ kí ló ṣẹlẹ̀ bó la ṣe dé ibi tá a dé yìí ẹ ọmọọba Adébọ́lá Adéníjì ṣé àwọn ẹgbẹ́ ṣé wọ́n ṣe ní manifesto. wọ́n ní wọn ò mú lò ní. lọ́nà wo. seven point agenda wa, five point agenda wa, hmm. ṣùgbọ́n nígbà tẹ parí ọ̀rọ̀ ń sìn tẹ yanjú gbogbo ẹ̀ pé àwọn aráàlú gan tí tẹ ń parọ́ mọ́ yẹn la fẹ́ yànnàná ẹ̀ láàárọ̀ yìí pé táwọn sọ pé káwọn sá ti gbowó dìbò fún mi kó ra márúwá dìbò fún mi kó kọ́lé ojúlé mẹ́fà dìbò fún mi kó lọ sókè òkun kò sẹ́ni tó fẹ́ gbọ́ yẹn tó máa sọ pé ẹni tí ò ṣe bákan ló fẹ́ dìbò fún now àwọn aráàlú mélòó náà wá ń pè bí kò ṣe àwọn ẹgbẹ́ party member àwọn ọmọ ẹgbẹ́ wọn gbọ́ngàn ọmọ ẹgbẹ́ wọn náà náà tún ṣì ń kó yẹn padà lé lọ́wọ́ torí kó má bàa dìbò síbòmíì Hmm. ìyẹn làá ṣe gbé ìpolongo kan jáde tí ìwọ ìwọ gba ìwọ ra ìbò kó lọ sẹ́wọ̀n hmm. ìyẹn ni pé iṣẹ́ INEC ní láti mójútó àwọn ọmọ ẹgbẹ́ olórí ẹgbẹ́ tó ń ra ìbò àbí tó ń fowó sílẹ̀ fún bò hmm. tiwa ni pé kí nǹkan kan má yẹn gẹ sí àwọn tó ń dìbò ìta àwa fún nìyẹn a lè kú torí ẹ̀ a lẹ lọ sí kóòtù torí ẹ̀ kí nǹkan kan má yẹn torí pé kò sí nǹkan tó lè fún wọn tó lè jọ wọn lójú mo ṣe ń sọ yẹn jẹ́ kí n fún yín kan mm. èmi àtẹ̀yàn kan jọ̀rẹ̀ ti tomorrow ó wá láti ibi tó ti rẹ́gísítà ó ti kúrò níbi tó rẹ́gísítà ó ti lọ sí Port Harcourt ó wá padà wá sẹ́kọ̀ọ́ láti wá dìbò olóòtú ó ti dé airport wa báyìí ó gbàgbé voters card ẹ̀ pé òun òun dání mm. ó tún padà ẹ̀wọ̀ èyí tó máa ná fún owó ọkọ̀ òfurufú àlọ́ àbọ̀ ó tún padà lọ mú kóṣẹ̀ tó wá dìbò lọ́yà kan náà wà tó jẹ́ pé ibi tó ti rẹ́gísà Ìkẹjà ni ó ń gbé ìkòròdú ó máa rẹ́ǹtì hòtẹ́ẹ̀lì ní thirty five thousand di ọjọ́ kejì tó bá fi dìbò olóṣèlú wo ló lè fún ọmọ ẹgbẹ́ rẹ̀ but wọ́n fi yẹn tàn wọ́n jẹ́ pé wọ́n á fún ẹ ní two naira wọ́n á fún ẹ ní three naira mm. kọ́ wọn ṣe bẹ ọjọ́ yẹn mm. ọjọ́ ọdún mẹ́rin ló ti ṣe yẹn mm. yẹn ni pé ẹ̀yin olóṣèlú ẹ fọ ọmú ṣèlú yín àwa tá à ń dìbò náà ká fọ ọmú ìdìbò wa. ṣé kò yẹ káwọn aráàlú náà máa béèrè pé dà nígbà tẹ ẹ wá polongo fún wa o ẹlẹ́ṣẹ̀ kọ́ ọ̀fẹ́ ẹlẹ́ṣẹ̀ ìwòsàn ọ̀fẹ́ ẹlẹ́ṣẹ̀ omi fún wa ẹlẹ́ṣẹ̀ gbẹ ẹlẹ́ṣẹ̀ àwo ẹ ẹ mú lò fún ìdí èyí ìpolongo ránuwó lẹ fẹ́ ṣe ẹ máa lọ lé yín. kò abẹ́ ọ̀mbrẹ́là ohun tí ìjọba tí ò ẹgbẹ́ tí ò ṣe tìjọba ìṣèwà ni Citizens Liberation Advocacy Initiative owó ni ó ń ṣe agbẹ́tẹ̀rù gbogbo ọ̀tọ́ ń dìbò ní gbogbo Nàìjíríà ìwọ sásá bẹ́ẹ̀ gbogbo ohun tẹ́ ẹ fẹ́ béèrè yìí láti ń béèrè báyìí àwọn kan ti ń bẹ̀rù wa báyìí torí pé tá bá wo ìbò tá a dì kọjá ìbí ò ṣe tẹ̀wọ̀n tó ìwọ̀nba péréte àwọn tó jáde yẹn wọ́n fi sọ̀rọ̀ hmm. wọ́n fi lé ẹlòmíì kúrò lórí àga ẹ̀ tí àwọn àbájáde ta fi wọ́n sílẹ̀ pé kọ́ máa ṣe lọ hmm. ẹni tó wà lórí àga ẹ̀ ṣì padà wà ń bẹ̀ inú ọmọ dùn a ò ní ní ìgboyà a ò dẹ̀ ní ní ìfọkànsí pé ah so yẹ pé kíní yìí lè ṣiṣẹ́ báyìí àfi ń dánwò báyìí ẹ máa rí twenty twenty three so ìyẹn là ń sọ pé ẹ̀yin tẹ́ ẹ ní káàdì ìdìbò ẹ ti jẹ́ automatic member sínú ẹgbẹ́ yìí a ò pé olóṣèlú o ìwọ tó o bá jó olóṣèlú jókòó sí pátì ẹ ìwọ tó o kì í ṣe olóṣèlú tó o ní káàdì ìdìbò yìí máa bọ̀ ọmọ ẹgbẹ́ ni ẹ ọ̀fẹ́ ni àti bẹ̀rẹ̀ láti máa kó ara wa jọ láti sọ̀rọ̀ pẹ̀lú ohun kan gbà pé ohun tó sọ fún wa mo sọ lẹ́ǹkan yìí pé àti rí kan dìmú tá a fi sókè báyìí pé ó ní tóun bá ti wọlé ó dẹ̀ ti wọlé báyìí pé láàárín ọgọ́rùn-ún ọjọ́ ló máa san gbogbo gbèsè tó wà lẹ̀ mi ò ní san state ẹ̀ ó mi báyìí pé ó ti wọlé báyìí àfi kó tètè ya amúṣẹ hmm. torí pé àìmúṣẹ ó ní immunity tó bá máa kúrò ńbẹ̀ báyìí àti ilé ẹjọ́ ti dúró pé gbogbo ọ̀rọ̀ tó sọ fún wa nígbà tó polongo ìbò ò múṣẹ. ọmọọba adébọlá adéníjì ọ̀pọ̀ sọ pé ìdí tí ọ̀pọ̀ èèyàn ò tún fi jáde òun ni pé ìbò ààrẹ ló kan àwọn gbọ̀ngbọ̀ngbọ̀n ìbò àwọn ìpínlẹ̀ kò sí èyí tó rí lè kún àwọn jàre ìbò ààrẹ gangan ló kàn wọ́n àti pé ní àwọn ìpínlẹ̀ kan inconclusive inconclusive ṣe lè gan kò tó da omi tútù sí àwọn èèyàn lọ́kàn. ẹni ọmọ tó máa sọ bẹ́ẹ̀ ìrọ́nà pa ààrẹ ọmọ ọgbọ̀n àti mẹ́fà ló bí hmm. tó mójútó kó tó wáá kan inú ilé ti Àbújá fúnra rẹ̀ tó ń sùn hmm. gbogbo wọn yẹn lòun mójútó nǹkan tí ò gbọdọ̀ yege ní iye tó kọ̀yàn gbọ̀ngbọ̀n jù òun ni stéètì ẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ àtàwọn ọmọlẹ́gbẹ̀ẹ́ máa ń ṣòfin. òun ló ṣe pàtàkì sí ẹ jù jẹ́ kí ìjọba tó dìbò fún ní ìpínlẹ̀ yẹn àti àwọn ìgbìmọ̀ ìtọ́jọ dìbò fún fún aṣojú ìbílẹ̀ yẹn ilé ìgbìmọ̀ aṣòfin yẹn ẹ jẹ́ káwọn yẹn máa gbárùkù tì tó kù pẹ̀lú federal federal ìwọ̀nba díẹ̀ ló fi kàn wá kò ṣeé bùdànù ni hmm. èyí tó kàn wá gbọ̀ngbọ̀n ní ìbílẹ̀ yẹn pé hmm. ìjọba tèmi lélẹ́yìí tó bá ti wá hmm. mọ̀ ẹ́ pé o jókòó sí o pẹ̀lú àwọn tó ń dìbò fún wọn ìwọ tó ń wáṣẹ́ wàá kàn rí pé wọ́n fi slot fún ẹni lóhùn bó ṣe rí nìyẹn ìyẹn ni pé nínú nǹkan tá a là sílẹ̀ bó bá ṣe ń rẹ́gísítà ló máa sọ ipò tó ní hmm. graduate o bsc ni mo ní o phd ni mo ní o hmm. ó máa dìgbà kan tó máa mú lẹ́tà wá bá wa pé hmm. ẹ fún wa ní èèyàn mẹ́ta síbi báyìí èèyàn méjì síbi báyìí a ní nǹkan tá a fẹ́ fi ṣe ìwọ tó ń wáṣẹ́ yẹn wọ́n ló wà fún ṣùgbọ́n ńgbà tó o jáde dìbò tó jẹ́ pé bọ́ọ̀lù ló ń gbá lójú títì ìjọ tó yẹ kó dìbò tó pẹ̀lú wa Hmm. o wá fẹ́ kí wàá mú iṣẹ́ wa báyẹn ń lé àná ah, bẹ́ẹ̀ kọ́. ọmọọba adéníjì ọ̀pọ̀ tún sọ pé hmm. ara tí ò jẹ́ káwọn èèyàn fi túyáyá túyàyà ni pé hmm. nígbà tá a bá ní ká kà ní méní méjì mẹ́ta àwọn ẹgbẹ́ òṣèlú tó wà wípé ìmí gan mẹ́wàá àwọn ò tó dajì ẹgbẹ́ míì pé ẹgbẹ́ tó wà wọ́n lé ní àádọ́rin ẹ kí ló fà á tí ẹgbẹ́ fi pọ̀ tó. Eh, eh, eh, INEC ní kábíyèsí lọ́wọ́ ẹ̀ àjọ elétò ìdìbò òní kábíyèsí lọ́wọ́ ẹ̀ òfin dẹ̀ fààyè gbàlẹ̀ láti jẹ́ kán rẹ́gísítà ṣùgbọ́n nísìnyí ó dà ń pé gègé ti mú wọn lọ́wọ́ báyìí gègé tó mú wọn lọ́wọ́ ń sì ni pé ìwọ tó o bá ti wín ní ilé ìgbìmọ̀ asòfin kékeré àbágbà kankan kò sẹ́gbẹ́ ẹ mọ́ tó bá dé ìyẹn ọdún mẹ́rin ṣe padà wàá rẹ́gísítà so ẹ máa rí àwọn ẹgbẹ́ yẹn bóyá wọ́n máa ṣẹ́kù márùn-ún sí àbí mẹ́ta. Hmm, àbí kí wọ́n ti parapọ̀. ẹ̀hẹ́n kọ́ di ẹyọ kan ni fálọ̀nà Eh, barista Falana náà fi sọ pé kí náà ń wá kí ló tó báyìí hmm. in fact èmi gan bí bá ṣe ń ṣe ìpolongo tó yìí wọ́n gbé ìlémi lọ́wọ́ báyìí mo bẹ̀rẹ̀ sí ní wò pé ẹ́ <laughs> ẹgbẹ́ wo ẹgbẹ́ wo ni mo fẹ́ wò sí báyìí hmm. ìyẹn ni pé ó ó ó ó kó owó wa lọ hmm. ìkejì tó dùn mí bẹ̀ ni pé nígbà tá a wá dìbò táwọn ò jáde dìbò púpọ̀ tó bẹ̀rẹ̀ sí ní fagilé àwọn ìwé tí ò tó ṣẹ́kù yẹn wọ́n fagilé báyìí mò ń wò pé owó ajé o owó nàìjíríà ló ń bàjẹ́ báyìí ìyẹn ní pé torí pé àforúkọ táwọn bá dẹ̀ tún forúkọ wọn sí olóòtú àwọn yẹn náà tún lè gbé wọn lé ẹjọ́ pé nígbà tá a ti rẹ́gísítà ẹ ò forúkọ wá sí. àìforúkọ wá sí ni ò já ni ò jẹ́ wọ́n dìbò fún wa. olùdókòwò débẹ̀ so ìyẹn la wá wò ó pé òkè nígbà tó o sọ pé o léfùn tó lé èkánná hmm, níbi tá a dó sí tàjọ ń wo tẹlifíṣàn ẹ̀ ń kà ẹlòmíì ní ìbò ẹyọ kan ní gbogbo nàìjíríà. bẹ́ẹ̀ni ó ní ìbò márùn ní gbogbo nàìjíríà. àwọn fámìlì rẹ̀ ṣáà máa dìbò. tó tó bá dọ̀la tó bá sọ pé ẹ torí pé kò sí fọ́tò níbẹ̀ ni ò jẹ́ kí n wọlé fọ́tò ti wà báyìí o. so ìyẹn là ń wòye pé ẹ jẹ́ kán dín ẹgbẹ́ yìí kù àwa tẹ̀ gbà torí pé ó ní àwọn nǹkan tá a ti kọ́kọ́ ṣe tá nẹ́ẹ̀kì gbọ́nà sí wa lẹ́nu mm. nǹkan méjì láti ṣe tá a ti jẹ́rìí ẹ̀ lónìí mm. àwa lẹ́ni àkọ́kọ́ tá a sọ fún ọ pé ẹ jẹ̀gá má ṣe bẹ́ẹ̀ mọ́ mm. kí ni kó má ṣe tó bá ti lè accredit báyìí jẹ́ kó lọ dìbò lẹ́sẹ̀kẹsẹ̀ kì í ṣe pé kán accredit kán lọ kán wa lọ kán padà wá yẹn mm. ẹ káṣù ẹ̀kọ́ àfẹ́ gbọ́mọ́ adẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó dòfin ó àmúlò lónìí a tún ṣe kan lọ́wọ́ ń sìn mm. ṣe rí gbogbo ibi tí ètò ìdìbò tó ti ń dìbò yẹn ó mm. yẹ kí sanbọ́ọ̀dù wà ń bẹ̀. sanbọ́ọ̀dù kí ni. pé ètò ìdìbò ń lọ bí o kó jẹ́ nọ́mbà nọ́mbà kan wà ń bẹ̀ tó ṣe pàtàkì nọ́mbà yẹn kò síbi tí ò lórúkọ ní Nàìjíríà yìí kọ́ gbé síbẹ̀ ẹni tó wá láti Kano àti Kaduna tó fẹ́ gbé kó ah ok INEC wa a mọ káàdì ẹ̀ tó ń lò ń Kano yẹn a lè transfer ìwà síbẹ̀ ẹlòmíì tó lọ sí local government tó fẹ́ lọ register tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ register wọ́n kàn ń fún nọ́mbà míì ni hmm. à ń bolo mọ́nú ibo ló ń gbé eh, Ìkẹjà ni mo ń gbé sádìbò ní Ìkẹjà mo ń gbé Ìpodò a kàn fún nọ́mbà kan hmm. ìjọ́ ìdìbò ó lè má lè lọ débẹ̀. lọ síbẹ̀ bó bá tiẹ̀ débẹ̀ wọ́n lè ní à kì í ṣe bí ni káàdì ẹ wà. ẹ ti ẹ mà ṣe wọn a tún ṣe wá pé ó máa gbé ọ̀kadà òṣìṣẹ́ ẹ̀ yẹn ni pé tó bá rí sanbọ́ọ̀dù yẹn bẹ̀ hmm. o oh, ibi ni o oh five four aha ẹ ibi tá a ti ń bọ̀ ẹlòmíì gan sìn ẹ̀ ń béèrè béèrè tẹ́ ò ṣe tẹ́ ò fún wọn tẹ́ bá lọ fẹ́ gba káàdì ìdìbò ẹ̀ẹ̀kan tó lè bá yín wá kí lórúkọ ibi tẹ́ ti ti ṣe. tẹ́ ti ṣe tẹ́yìn. kò mọ́ a ní wọn lè fún àfi tó bá mọ̀ so nígbà tẹ ò gbé samuel sílẹ̀ báwo ló ṣe fẹ́ mọ̀ tí ìbá ṣe ọjọ́ ìdìbò ẹ ò lè mọ̀ bóyá wọ́n ń dìbò ń bò míì ìyẹn ni pé ẹgbẹ́ samuel síbẹ̀ wọ́n ń ṣiṣẹ́ lórí yẹn báyìí ìkẹta ni pé ṣe rí àwọn elétò ìdìbò gan ẹrù tó wà lọ́wọ́ àjọ elétò ìdìbò ẹrù tó wà lọ́rùn wọn ti pọ̀ jù hmm. ìyẹn lẹ́lẹ́kẹta tá à ń bá wọn fà lọ́wọ́ sí pé bẹ́ẹ̀ ni ẹ nígbà àkọ́kọ́ ni pé ẹ̀yin lẹ máa tẹ káàdì ìwé ìdìbò alálòpẹ́ alálòpẹ́ fún yàn ẹ̀yin lẹ máa sọ pé logistics lẹ máa wá mọ́tò tó máa kó oh. ètò ìdìbò ẹ̀yin lẹ máa lọ sí South Africa tẹ máa lọ tẹ kíní ìdìbò ẹ̀yin lẹ máa sọ pé ẹ máa ṣe training fún àwọn adult staff ó ti pọ̀ jù inú nínú àwọn tá a rí ta kámẹ́rà ẹ bílẹ̀ pé ẹlòmíì tó àwọn aṣọ youth copper tí mo forúkọ bò láṣìírí mo ṣe ń sọ̀rọ̀ láàárọ̀ yìí. kì í ṣe youth copper. kò lè kọ presidential. <laughs> wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ poli ní tẹ kò lè gbé ha àwọn olóòbí yẹn fowó jọ presidential ló kọ́ tó ń pè ní ó ń gbọ́ pọ̀ kò lè jáde síta mọ́ hmm. ojú títí mú un ká sọ pé àwọn àjọ kan náà gbé fún kọ́ máa tún wọn tó bá ní òní fáwọn yẹn lówó ìyẹn ní kọ́ yọ logistic pé àfimọ́tò gbé nílé kọ́ gbé fún àjọ míì kẹ́ ẹ máa mójútó kọ́ máa jábọ̀ fún yín. àwọn kan tiẹ̀ ní kí ni iṣẹ́ nipost. ipe kílódé tí ṣe bí nipost ìjọba àpapọ̀ lónìí. kílódé tí. ẹ máa ẹ máa rí effectiveness wọn ju eléyìí tá à ń rí lọ. ẹ bọ sẹ́yìn ò rò pé ẹ báwa ṣe ń ṣe ètò ìdìbò ní apá bíi ló ń jẹ́ káwọn èèyàn máa sọ pé ẹ àyà ti ro ògúngbè ń bẹ̀rẹ̀ báyà ṣe gbọ́n lògúngbè ń gbọ́n pé ẹ bàbá ní ká ẹwúrú ètò ọ̀ṣẹ̀lẹ̀ kó tó di pé àwọn àjánẹ̀kì e ní kí wọ́n sún ìbò síwájú wọn ní logistics o àwọn nǹkan tó yẹ kán fi dìbò lẹ́kọ̀ọ́ Kwara náà ti rí ètò yẹ kán fi dìbò Kaduna wọ́n rí Rivers. ara nǹkan tá à ń sọ nìyẹn ṣe rí Nàìjíríà dá gan o hmm. Nàìjíríà mi ò mi ò regret pé mo jẹ́ ọmọ Nàìjíríà. Mm àyà ò fò mí pé mi ò ṣe ọmọ nàìjíríà ìyẹn ni pé adagan tí nàìjíríà bá rí lídà kan tó ra ń tírèlì wọn tó rí pé ó ṣòótọ́ pẹ̀lú wọn. ó ṣòótọ́. ooo lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ máa rí gbogbo ọmọ nàìjíríà tó máa rọ̀gbà yíká tó máa súnmọ́ ìyẹn ni èkejì ni pé <clears throat> nígbà tí ẹni tí ò jáde dìbò tó ń sọ pé ìbò òun ò káǹtì hàn ra àwọn tìmẹ́ntì máa wọlé ẹ sọ fún pé ṣó jáde nílé ètò ìdìbò àwọn àlàsílẹ̀ tó ti kọ́ làsílẹ̀ nǹkan mẹ́ta lẹ gbọ́dọ̀ béèrè ńbẹ̀ eléyìí ẹ fi wọn wá ẹ rí i pé wọn ti kọ̀ọ̀kan sí alátòjú mm. ọmọ àná sí báyìí mm. èkejì èyí tí ó parí gbogbo ẹ̀ tá à ń pè ní rigging in process ẹ má bínú pé mo sòyìnbó yẹni mm. pé èyí tá a bá dìbò tán ibi tá à ń kọ́ sí ọ̀tọ̀ làwọn tó ń dìbò ọ̀tọ̀ ni àkọsílẹ̀ ọ̀tọ̀ làwọn tí ń kà á ọ̀tọ̀ làwọn tó ń kà á yẹn Mm. tí kan tó kan tó bẹ̀rẹ̀ sí ní kọ ẹ̀ ti rí pé wọn ò kọ kankan sínú ẹ̀ mm. kọ́pà kan náà tó wà bẹ́ẹ̀ mm. tán bá kọ ní ọ̀rọ̀ wọn á kọ ní fígọ̀ èyí tán kọ fígọ̀ kò lè kọ ọ̀rọ̀ ẹ̀ àdìbò one hundred and ten ǹjẹ́ kọ one hundred and ten lọ́rọ̀ ó di wàhálà pé irú àwọn yìí ó yẹ kẹ́ ṣe padà sí primary school kí lẹ̀ ń wá bí irú àwọn ẹ̀kọ́ tó kọ́ wọn torí kí wọ́n fẹ́ gbowó ìyẹn ni pé gbogbo ẹ̀ náà ní owó owó owó ìyẹn ó ṣòwò pé àwọn elétò ìdìbò yẹ kó mọ àwọn tó máa ṣe training fún tẹ́ ẹ bá ti débẹ̀ tó bá ti wò pé òkè wọn ò kankan síbẹ̀ ó ti tán wọ́n dẹ̀ sọ pé tẹ́ ẹ bá ti ṣetán kọ́lẹ̀ síbi tó ti dìbò mi ò tí ì rò pé àjọ elétò ìdìbò sì jẹ́ yorùbá hmm. wọ́n sì ṣe dáadáa àwa ló kù sí lọ́wọ́ torí pé a ò fẹ́ràn ara wa. Mm a ò ń kí gbóòtọ̀rọ̀ ẹlòmíì ìyàwó mẹ́ta ló ní nínú ilé ẹ̀ hmm. ó ní bó ṣe ń bá wọn gbé òṣèlú ló fi ń bá wọn gbé ó yẹn ló ń translate sílùú hmm. ọmọ ẹlòmíì á lọ léwe hmm. ọmọ ẹlòmíì ò ní lọ ọmọ ẹlòmíì á ọmọ ẹlòmíì ò ní jẹun so owó owó àwọn tí ò yẹ kán jókòó síbi ètò ìdìbò àti ìpàdé obìnrin kan bẹ̀ nínú àjọ létò ìdìbò nígbà tán fẹ́ kólé tán ti dìbò tán yẹn ni pé ìwọ tó ò bá kí ń jáde o ò lẹ́tọ̀ láti sọ ha hmm. torí pé àwọn tán wà ń bẹ̀ wọ́n fi gbogbo ẹ̀wọ̀n wọn báyìí hmm. wọ́n débẹ̀ àdìbò one hundred and ten ó kọ́ lọ́rọ̀ jẹ́ kó kọ́ lọ́rọ̀ ìdàkejì ló di wàhálà hmm. àwa la ṣẹ̀ṣẹ̀ ń bá kọ́. tó bá ṣe pé nǹkan mi ìlẹ̀ wa kọ́ lẹ̀ ń kọ́. ẹ kò yẹ ó parí so ìyẹn ló jọ yìí pé ìwọ tó o bá ní ọmọ ẹgbẹ́ tó o ní pátì ẹ̀rẹ̀ tó o ní agent sí àpótí ìdìbò o ti lose already kí ló ń wá ń bẹ̀ so ìyẹn ni pé ní nàìjíríà lónìí nàìjíríà da, àwọn èèyàn nínú ẹ̀ ló kù tá a máa yí padà. Hmm. nàìjíríà da àwa èèyàn inú ẹ̀ wọ́n láwa náà dáa ṣùgbọ́n ká yí èrònú wa ká yí padà. Hmm. tó ètò ojúmọ́ re ó ń tẹ̀síwájú tí a bá lọ sí ilé agbára tá a bá fi máa padà dé ètò yóò máa mẹ́nu lọ sí ibi ìdánudúró ṣùgbọ́n ìbéèrè bíi méjì mẹ́ta ó sì wà ó tí a máa bi alàgbà ọmọọba adébọlá adéníjì àdélé láti ẹgbẹ́ tí kì í ṣe ti ìjọba citizens liberation advocacy initiative à ń bọ̀.